àwọn tí wọ́n sọ báwọn ni mọ́sáàbù mọ́ Malik wà ló fi já sí pé lọ́dọ̀ tiwọn ohun tí wọ́n fẹ́ fẹ́ni tó fẹ́ kí wítìrì at the maximum uh, at the minimum raka ó ní mẹ́ta ọ̀dọ̀ wọn náà wá ní orúkọ ṣáfù yìí ló ti jẹ wá wípé ọ kọ̀ọ̀kan kíkan ṣáfù wán kíkan wìtìrán ṣáfúà ní méjì ló fi ká sí pé nílẹ̀ yorùbá ọmọ gbọ́ ṣáfúì àti wítìrì ohun tó bí nìyẹn mọ́sáàbù mọ́ màlìkì wọn ò fẹ́ kó o kí rákà ẹyọ kan péré kó o lò ti kí wítìrì wọ́n fẹ́ kó gá sí pé ó kéré parí kí kó pé rákà mẹ́ta ọba ti kí rákà mẹ́ta á rí méjì yọ á sì rí ẹyọ kan yọ. well ó depend lórí condition tó bá wà ó depend lórí condition tí ó bá wà dún ní mọ́ráká mẹ́ta bí mọ́sáb mamaliki ṣe suggest yẹn dún ní mọ́ráká mẹ́ta occasionally kí ju ráká mẹ́ta lọ káwa sọ wípé ọwọ́ sí ọ lórúnkún lọ́jọ́ kan nínú àwọn ọjọ́ make sure wípé wítìrì rákà ẹyọ kan nípa òkì lóru tó ti yé báwọn ẹ ti gẹ́ẹ̀tì bí mo ti gbé kalẹ̀ o dún ní mọ́ rákà mẹ́ta òun ló rọrùn ó rọrùn gan-an tí okun bá wà kí ju rákà mẹ́ta lọ ọjọ́ tí àgárá bá dá ọ rí i pé ó kí rákà ẹyọ kan bóyá ọjọ́ àìlera Kò rí pé ó kí rákà ẹyọ kan ó ti kí wítìrì náà nìyẹn o ìgbà wo ni wítìrì ìgàn bẹ̀rẹ̀ ìgbà wo ló sì parí láti ẹ̀yìn ṣáì ló ti bẹ̀rẹ̀ o táìmù wítìrì ó ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣáì ìdí nìyẹn tẹ́ fi ń pè ní náfìlà alẹ́ náfìlà òru látẹ̀yìn ìṣáì ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àsìkò tó lọ́lá jùlọ ó ní àsìkò ààjìn òru nígbà tí o ti kọ́kọ́ sùn tó bíi aago méjì àjìn òru nu tó di àárín gbùngbùn orú tàbí ọwọ́ parí òru kọsẹ̀ jí kọsẹ̀ wá kì í ẹnì yòówù tó wa máa ṣe bẹ́ẹ̀ tó gẹ́ pé wítìrí tiẹ̀ yóò kọ́kọ́ sùn kó tó kì í òun ni wọ́n ń pè ní tàhájùdù ẹni tó sọ tiẹ̀ di kọkọkọ kọ́kọ́ sùn kó tó kí i ìjídìde kí irun bẹ́ẹ̀ náà ń pè ní tahajud ló fi já sí pé Umar ọmọ Khattab radiyallahu anhu nínú àwọn àdìsítà ti kàrí lórí ọ̀rọ̀ ààwẹ̀ torí àwọn kan tí wọ́n ń kírun ní alẹ́ irun wítìrì náà ni wọ́n ń kí lálẹ́ nú o wọ́n ni wọ́n ń kí lẹ́yìn so wọ́n wá ń kí lọ́tọ̀ọ̀tọ̀ ó wá rẹ̀kọ́mẹ́ndì pé dípò tẹ́ fi ń kí lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ẹ parapọ̀ kí n yan ẹni tí ó kí fún yín wọ́n sì parapọ̀ lẹ́yìn náà ó wá mú kọ́mẹ́ǹtì wá torí òun bá wọn kí ó wá ní anyway ẹ̀yin ń kí lásìkò yìí ládàá yín ò le tó ti ẹni tó dá àrùn mọ́jú kí i torí wípé àsìkò tó lágbára lára bọ́dì ó ni kó o dá arun mọ́jú láti kí nàfìlà èyí tó rọrùn jùlọ tó rọrùn jùlọ fún ọ láti kí nàfìlà òru òun ni kó gá sí pé kó o tó kù o síláṣí lẹ́yìn ló ti kí i ọkàn na orun ni ọ́fíìsì jíà five náà mi lọ́ọ́ máa retí pé oorun. ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ rúksọ ó jẹ́ ẹ̀dẹ̀ ó jẹ́ yusru fún mùsùlùmí pé wákan mú ń bẹ̀ wákan ṣe kí ni wá ọ̀kan mú nínú rẹ̀ ìwọ tó bá rí kankan mú ni o ṣe tí ò dáa o tọ́ àásámú. tàràwéè kìyàmù lélì kìyàmù rọmọdọ́nù tàhájùrù irun kan náà ni gbogbo rẹ̀ o ẹja tẹ̀wájú. báàbù zikiri akíba sọlá orí ọ̀rọ̀ ṣíṣe gbólóhùn ìrántí Allah lẹ́yìn ìparí ìrun ọ̀ranyàn ṣíṣe gbólóhùn ìrántí Allah lẹ́yìn ìparí ìrun ọ̀ranyàn. Hadith one forty three Hadith one forty three. Anibunu Abbas radiyallahu anihuma anna rafu as-saut bi zikri hìnà yansọ́rífù náàsì mínàlè maktuba káànà àlà ahadi nàbíyì sallallahu alayhi wa sallam وقال ابن عباس كنت أعلم إذا insarafu bidhalika idha sami'tuhu Hadith 143 hadith one forty three láti ọ̀dọ̀ ọmọ abbas kí Allah yọ́nú sí abdullahi àti abbas bàbá rẹ̀ ó sọ pé anna rọ́fún asauti bi zikiri dájúdájú gbígbé ohun ìrántí Allah sókè hìnà yansọ́rífù nas minal maktuba nígbà tí àwọn ènìyàn bá parí ìrun ọ̀ranyàn nígbà tí àwọn èèyàn bá parí àlà ahadi nabi sallallahu alayhi wa sallam ọ wà ní àsìkò ànábì sallallahu alayhi wa ohun ìrántí Allah nígbà tí àwọn ènìyàn bá parí ìrun ọ̀ranyàn wọn. ó wà ní àsìkò ànábì wàkọ́lá ibùnú abbas ọmọ abbas wá sọ pé kùntù àlàmù ìdá ìǹsọ́ràfù bìdáàlìkà ìdá sàmìtù kùntù àlàmù èmi máa ń mọ̀ bìdáàlìkà èmi máa ń mọ̀ ìyẹn ìdá ìǹsọ́ràfù nígbà tí wọ́n bá parí tí wọ́n bá parí ìdá sẹ̀mí tùwú nígbà tí mo bá gbọ́ mo máa ń mọ̀ pé ah wọ́n ti kírun tán ni wọ́n fi ń ṣe àzìkárù ẹ̀yìn irun sókè àwọn mùsùlùmí ti kírun tán àwọn jàmáà ti kírun tán ni wọ́n fi ń ṣe àzìkárù sókè èmi máa ń mọ̀ bẹ́ẹ̀. àdìsí yìí àdìsí tó kó àwọn oníbídíà sínú àlékún fìtínà ìmọ̀ ṣe àzìkáàrù sókè pàápàá jùlọ lẹ́yìn ìrun tí àdìsí mú wá tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé ohun tẹ́ ẹ ti bọ́ náà yẹn yọ kúrò ń bẹ́ẹ̀ ohun tẹ́ ẹ ti bọ́ náà yẹn ẹ yọ kúrò ń bẹ̀. àwọn chájà chájà àkúbè chájà tó ti ní àksidẹ́ǹtì tẹ́ ẹsẹ̀ ń sẹ́lótéèpù ẹ̀ ṣe é mọ̀ pé ẹ lè fi bà mílíọ̀nsì jẹ́. chájà tó bá ti di pé ẹ̀ ń sẹ́lótéèpù tájà bó ṣe mọ yẹn ó lè dá wàhálà lẹ̀. tọ́ ẹ jẹ́ kí a ka ìtọ́sí ọ̀rọ̀ fàdísì àti gbọ́n tádìsì ń sọ wípé kí wọ́n ṣe àbíkárù ẹ̀yìn irun sókè nígbà tí wọ́n bá parí irun ọ̀ràn yàn ọmọ àbáàsì ń sọ nísìnyí pé ó wà bẹ́ẹ̀ ní àsìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so àwọn oníbídíà wọ́n à ní ẹ̀yin alùsùn náà ẹ wá gbọ́n tọ́mọ àbáàsì sọ. So ẹ wá ń sọ pé tá a bá ti kírun tán mọ́ṣáláṣí wa kó kálukú máa dá àzìkìrì tiẹ̀ kó máa dà ṣe jẹ́ẹ́jẹ́ ni sẹ́ẹ̀ni tẹ̀lé ń tí ọmọ àbáṣì sọ ni àtẹ̀lé kò yíyọ ni wá gbálà yíyẹ táwọn àfáà ṣe ìyẹn rí bẹ́ẹ̀ nígbà yẹn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti fi kọ́ àwọn sọ̀háábà ní ẹ̀kọ́ rẹ̀ sọ ti gbọ́ àsìkò tàlímù lásìkò ní ni àsìkò tí ọmọ àbáṣe ń rí fàṣíhùn àsìkò tàlímù àsìkò tí ànábì ṣẹ̀ṣẹ̀ ń kọ́ àwọn sọ̀hábà rẹ̀ ní ọ̀kan òòjọ́ kan ohun tí wọ́n á máa wí lẹ́yìn ìrun ọ̀ranyàn wọn. àmọ́ lẹ́yìn ìgbà tí olúkúlùkù wọn ti mọ ọ̀kan òòjọ́ kan àwọn gbólóhùn náà olúkúlùkù ń dá èyí tí ọba fẹ́ ṣe ṣe ni ìdí tí èyí fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ìdí tá a fi gbé àdìsí yẹn ka orí àsìkò tààlìm àsìkò ìkọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ ohun tí wọ́n máa kà lẹ́yìn ìrun o lè máa sọ pé ibo la ti rí yìí o lè sọ bẹ́ẹ̀ pé ibo la ti rí yìí pé ṣé àdìsí yẹn sọ pé àsìkò tí wọ́n ń kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ ni ó rí nísìn ìdí tí èyí fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ọmọ àbáàsì kí aláwọ̀ yọdún sí àwọn méjèèjì òun gan fúnra rẹ̀ kò ì sí lára àwọn olùkírun lásìkò yẹn àbọ̀ ògbóòrùn ẹ̀ náà àdìsí yẹn pé òun máa ń mọ̀ pé wọ́n ti kírun tán nígbà tí òun bá gbọ́ ohun àzíkìrì láti inú mọ́sálásí where was he then? tó bá dá sí pé wọ́n jọ kírun ni kò ní sọ báwọn wọn ò jọ kírun yẹn a dá sí pé àsìkò tó wà ní kékeré nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nítorí pé ọjọ́ orí rẹ̀ kéré púpọ̀ ní àsìkò yẹn àmọ́ kò fi ìgbà kankan gbàgbé ohun tó ti fetí ara rẹ̀ gbọ́ ní kékeré. ọmọ àbáàsì gangan fún ara rẹ̀ kò sí láàrin àwọn olùkírun lásìkò yẹn ó ní mo máa ń gbọ́ òun ó wà ń ta àwọn àgbàlagbà wà nù mọ́sálásí bíi kí akírun ní ìsìn kọ́mọ kan wà ń ta kọ́kọ́ wà á gbọ́ ká sọ pé alọ́hùlá ìlàhà ìlàhù àlàáyù ìkọ́yìn pé ah àwọn dáàdì mi ti kírun tán àwọn dáàdì mi ti kírun tán So, ọgbọ́mọ yìí ò sí lára wa tí a jọ ń kírun but ó ní làákàyè ó sense ó ti mọ̀ pé tẹ́ ń bá ti kírun tán ní máa ka gbólóhùn yẹn ìbéèrè wa ni pé nígbà tó máa bá sì wá dàgbà tán sàn kọ́ntínú rẹ̀ ọ̀sà ìmọ̀ pé kinní yẹn ó ní time ó ní ọ̀wọ́ ọ̀gbà tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ̀wọ́ ọ̀gbà tí wọ́n sì fi ṣe yẹn náà ni àsìkò ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam ìkọ̀ọ̀kan ááyà ìkọ̀ọ̀kan àdúà ìmọ̀ kọ́ wọn fún ara rẹ̀ ni sòtẹ́mbà ti wá kírun ọ̀ràn yàn tán àwọn àdúà tá a máa ṣe lẹ́yìn ìrun ànábì ó sí kí o yóò kọ́ wọn òun ni ọmọ àbáàsì máa ń gbọ́ ń ta tó fi sọ pé lásìkò ànábì o ká gbé ohùn àzíkìrì sókè lẹ́yìn irun ó wà ní àsìkò ànábì torí pé òun máa ń mọ̀ pé wọ́n ti kírun tán nínú mọ́sálásí nígbà tóun bá gbọ́ ohùn yẹn ó túmọ̀ sí wípé ọmọ àbáàsì nígbà náà pé tí ì máa kírun àmọ́ ọlọ́run fún ní sharp memory ohun tí ọba gbọ́ ohun tó bá rí nígbà tó wà ní kékeré ó ń rántí rẹ̀ nígbà tó dàgbàlagbà. jẹ́ tó wá bọ́ fi àlàyé mi kùn. ìjọ ọmọ wípé ohun tá a máa ń kà lẹ́yìn irun irun ọ̀ràn yàn ìjọ ọmọ pé kì í ṣe yọkan. sọ ọmọ bẹ́ẹ̀. tá a bá kà ní méní méjì ó tó oríṣi mẹ́wàá bọ́ ọba lọ rèé wọnú tíra isnul muslim óòdì tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ọ̀kan ọjọ́ kan ni ọ̀kan ni èyí tó sọ pé kàkà kùrìsí yù ọ̀kan ni èyí tó sọ pé kàkà kúlí wà láò sóràtù lè falákè sóràtù nas ọ̀kan tún ni èyí tó sọ pé ká sọ pé Allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram ọ̀kan lè tó tún sọ wípé ká sọ pé Allahumma a'inni ala zikirika wa shukurika ọ̀kan tún ni ọ̀kan tó sọ wípé ká sọ pé astagfirullaha astagfirullaha astagfirullaha lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan ní ètò sọ wípé káṣe subhanallah walhamdulillah wallahu akbar nígbà thirty three káwá fi la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku walahul hamd wa ala kulli shay'in qadir káfi parí ẹ̀. ọ̀kan tún ní ètò tún sọ wípé a sọ la ilaha illallah wahda la sharika lah lahul mulku walahul yumit wa ala kulli shay'in nígbà mẹ́wàá omi tún wà o ọ̀wọ́ ètí mo kà ní ìsìn ṣé ò lè márùn ẹ́ ok now kò wá wá látọ̀dọ̀ ànẹ́bì ní wíwá pé èyí lákọ̀ọ́kọ́ èyí nìkejì èyí nìkẹta èyí nìkẹrin ìkọ̀ọ̀kan dá dúró látọ̀dọ̀ ànẹ́bì ni alright now ohun tí wọ́n nídìí èmi ò nídìí ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ básìkò ṣe gbé èmi àsìkò lè mọ́ gba ìwọ nígbà tí nǹkan tánàbì ní àkàlẹ́yìn irun yìí tó wá jẹ́ oníranran èmi wá kírun tán èmi kàn fẹ́ ṣe aságáfúlà mẹ́ta kí mo bá tèmi lọ ọwọ́ àfa mi lẹ̀ pé àfa ẹ̀ jókòó ẹ̀ tí kankan yòókù sori pé yóò fọ́ nìdí ẹ̀ so nígbà tí wàá dá sí wípé ìkọ̀ọ̀kan àwọn nǹkan wọ̀nyí wá nínú ẹ̀gbà wá tó dá dúró independent of order ok àdásí pé a wà ní ìfẹnukò nínú mọ́sáàsì tiwa ká wá sọ pé eléyìí táwọn ọmọ kàrèé odìbídì àná. ooo ọ̀gbọ́n yé ọtí gbọ́ yé báwo òǹkàlùkù ló ní choice títí ẹ̀ tó fẹ́ mú nínú ẹ̀ òǹkàlùkù ló ní choice ẹ̀yẹ wo àwọn fòkọ̀rọ̀ àwò mínàlè muhajirin wọ́n lọ bá nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn olówó wọn ti náwó wọn ti fowó kó iṣẹ́ ládàá lọ́tọ́ ńlẹ̀ o àwọn òrówó náà ń tà wọ́n o lẹ́yìn káwọn gbáwẹ̀ káwọn kírun o ànábì bá ní ọ̀dà ẹ̀yẹn máa ṣe subhanallahi walhamdulillahi wallahu akbar thirty three thirty three lẹ́yìn irun kọ̀ọ̀kan ànábì yọ àwọn olówó lẹ̀ ó kọ́ àwọn tálíkà létà àwọn olówó gẹ̀ẹ́tì ẹ̀ àwọn náà ń fi kún tiwọn àwọn náà ń ṣe é it's by choice tá a bá ti kírun ọ̀rọ̀ yàn tán ohun tó dà wá pọ̀ lórí irun ó ti parí ó ku iṣẹ́ àdáṣe ẹnìkọ̀ọ̀kan tí imam bá wá ṣàkíyèsí wípé àwọn jẹ̀mọ́ tọ́lọ ń kó fún òun láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti gbé wọn ló ti eh, ló ti kó wọn sòdí wọ́n fẹ́ fún rúùmọ́ọ̀mù bẹ́ẹ̀ tán bá ti kírun tán àwọn nǹkan tá a wí yẹn kọ́ máa kà á kọ́ máa fi sí wọn lẹ́nu kọ́kọ́kọ́kọ́ wọn ní asadafula mẹ́ta lẹ́yìn náà kó tún kọ́ wọn ní kùrìsíyù ó ti yé kúlúwàláò fálákì àti nọ́ọ̀sì tọ́ba ti wá kọ́ wọn báwọn yóò sọ fún jàmá pé ẹ wò ó oṣù kan ni màá fi kọ́ yín o a máa kà á lẹ́yìn àṣùbà àti lẹ́yìn iṣẹ́ ìtẹ̀mọ́ pọ̀ oṣù kan màá fi kọ́ yín ìwọ tó bá mọ̀ pé o ní ìdí rẹ̀ láàrin oṣù kan yẹn kò tètè gíráàpù ẹ̀ ní o kò tètè gíráàpù ẹ̀ ní lẹ́yìn oṣù kan yẹn wọn kálukú kọ́ máa dá nǹkan rẹ̀ ká ní o kẹ́nìkan wá wá sí mọ́ṣáláṣí ìwọ lásìkò tí à ń pọ̀ wọn lẹ́kọ̀ọ́ yẹn lọ́wọ́ kọ́ wá ní à mo dé mọ́ṣáláṣí àwọn àbú gan-an wọ́n ń kà lẹ́yìn wọ́n ń kà níjàmá ni lẹ́yìn lẹ́yìn irun láì mọ̀ pé ìdí tá a fi ń kà á ò ní pé à ń kà á tàlímàn lèlè jàmá à lásìkò yẹn a fi ń kọ́ àwọn jàmá ni tá a bá ti rí i pé òǹkàlùkù wọn ti gẹ̀ẹ́tì ẹ̀ ó di pé òǹkàlùkù máa ṣe kí ni kó máa dá tiẹ̀ kà ẹ gbọ́ súnà yìí báwọn sálàfù ṣe gbọ́ yé àlàyé tí mo ṣe yìí Muhyiddin An-Nawawi tó ṣe ṣẹ́rì fún àdìsí Muslimu gbogbo àlàyé pátá ló ṣe é bẹ́ẹ̀ àtàwọn àfáà so èyí tó gbégbó orókè òun ni wípé a kì í ṣe àzìkìrì ẹ̀yìn irun ọ̀ràn yàn a kì í ṣe é papọ̀ a kì ṣe é sókè àdáṣe fọkànwí ní jẹ́ẹ́jẹ́ òun la máa ń ṣe àkíyèsí méjì rèé o mo ń bọ̀ ẹ jẹ́ ń wo àdìsí mi ẹ jẹ́ ń wo àdìsí tó tẹ̀lé ìtànkà ìgànnà. Um, tọ́ ẹ já ka àwọn àdìsí yẹn náà kí n tó mú àkíyèsí yẹn wá kí ẹ mi létí bá gbàgbé àdìsí one forty four. عن ابن عباس رضي الله عنهما قال ما كنا نعرف انقضاء الصلاة رسول الله ما كنا نعرف انقضاء صلاة رسول الله sallallahu alayhi wa sallam illa bi takbir hadith one forty four láti ọ̀dọ̀ ọmọ abbas kí Allah yọ́nú sáwọn méjèèjì ó sọ pé ma kunna na'arifu ìǹkìdọ́à sọ̀láti rasulillahi àwa kì í mọ̀ pé ànábì ti parí irun àwa kì í mọ̀ pé ìrun ànábì ti parí ilábi tẹ̀kìbìr àfi pẹ̀lú gbólóhùn allahu akbar allahu akbar tọ́ àdìsí lọ́gbọ́n o jẹ́ wá bí ọlẹ́rẹ̀ béèrè ṣé allahu akbar nànábì máa fi parí ìrun ẹ́ a ní gbogbo àsìkò yẹn ọmọ àbáṣe ó naréètì. ohun tí máa gbọ́ tí ò tí wúlẹ̀wúlẹ̀ rẹ̀ ò yé òun ló ń padà sọ wọn náà wọlé nísìn àdéhùn yẹn tẹ̀léra wọn ni pé àwa máa ń mọ̀ pé ànábì ti parí ìrun pẹ̀lú Allahu Akbar ẹ̀yin mùsùlùmí kí la fi mọ̀ mọ̀ pa parí ìrun. asalaamu aleykum ìta lòun wà ní tiẹ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ìta ló wà yóò kàn gbọ́ Allahu Akbar wà ní ah, Allahu Akbar wọ́n ti parí ìrun nu <laughs> àdìsí tó fẹ́ lò nu o láti mọ̀ fi pariwo mọ́sáàsì wọ́n á ṣàlàyé lè fún wa nísìn ó ní àwa àwa kì í mọ̀ ó wí ní ojúpọ̀nà ẹ́ńfàsì ni àwa kì í mọ̀ ìparí ìrun òjíṣẹ́ Allahu àyàfi pẹ̀lú gbólóhùn Allahu Akbar gbogbo àfa ayé pátá àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin ní ẹgbà wípé a wọ orí irun pẹ̀lú Allahu Akbar a parí irun pẹ̀lú kíni asalaamu aleykum rahmatulahi. so ọ̀rọ̀ ọmọ kékeré ọ̀rọ̀ gbàgbà tó wà lọ́mọ kékeré in tó ti in tó ti grab lòun sọ ìwọ tó jágbàlagbà nínú ẹ̀sìn ìwọ lọ́wọ́ àmọ́ wípé a kì í ṣe Allahu Akbar la máa fi parí irun aláwọ̀ akpárí yẹn wọ́n ń wí lẹ́yìn irun wọ́n ti parí irun lára gbólóhùn àzíkìrì òun ló wà ló fi gẹ́sí pé lọ́dọ̀ àwọn àfáà àwọn kan gbà wípé tàbá ti sálámọ̀ tán nínú àzíkìrì tá a lè wí ó ní Allahu akbar wa tó wí lẹ́ẹ̀kan báwọn lọ́dọ̀ àwọn àfáà nínú àzíkìrì tá a lè wí lẹ́yìn tàbá ti parí irun tán ó ní kí ni o Allahu akbar ibi tí wọ́n ti mú rè kì í ṣe pé Allahu Akbar ló fi sálámà ìrun o tó ti yé tọ́yì ìjà tẹ̀wájú hadith one forty five. Anwarod. Hmm. كاتب المغيرة ابن شعبة قال أملى علي المغيرة ابن شعبة رضي الله عنه في كتاب إلى معاوية رضي الله عنه anna nabiyya sallallahu alayhi wa sallam kana yakulu fi duburi kulli salatin fi duburi kulli salatin maktuba la ilaha illa allah wahda la sharika lahu lahul mulk wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir allahumma la mani'a lima a'taita wala mu'tiya lima mana'ta wàlá yanfa'u zalijaddi minka wàlá yanfa'u zalijaddi minka alijaddu wàkọ́ọ̀lá alhassan alijaddu gina.